bismillah walhamdulillah wasalatu wasalamu ala rasulillah adúpẹ́ fún ọlọ́run ọba abẹ́ ọlọ́run ọba kó bá ṣe àlékún ìkẹ́ àdìjẹ fánàwé muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìlànà oríire ayé àtàlùkìyàmà òun lọ́lọ́run ọba ló kó sínú tọ́lọ̀ fìràn nàbí sallallahu alayhi wa sallam a sì mọ̀ wípé gbogbo tẹ́nìkọ̀ọ̀kan wá nínú ayé tá a wà yìí ni ó kọ̀nà tí láìtẹ̀tí láìtí ìbójú wo ọ̀nà wo ni a fẹ́ gbàlà ní tó dájú ni pé ọ̀là ni ẹnìkọ̀ọ̀kan wà ẹni tó pààyàn ọ̀là ni wà ní tó kù tá a sọ fún ni pé àkèé sọ̀nà ọ̀là nu ẹni tó fèèyàn sówó ọ̀là ló ń wá ṣùgbọ́n ọ̀nà ọ̀là ọ̀là àtọ̀nà ẹ̀ láyé tá a wà yàtàkìyà mọ́ inú islam ni àpèjúwe ìnìtọ́sọ́nà ẹ̀ wà ọ̀jọ̀gbọ́n kan ní àtà. tárújú nàjàáta wàlám tasolókì masáàlíkà ó fẹ́ là ó sì rin ọ̀nà ọ̀là. ọ á fi wé ó ní iná sẹ̀fínà tàlá tamṣí alàlìyàbàsì ọkọ̀ ojú omi tí ń lọ sílùú òyìnbó tí ń bọ̀ yẹn àbómi tó dàbí irú ẹ̀ tẹ́ ẹ bá ti gbé sí orí mútọ̀ títílé là ń gbà ibi tí ó jẹrà mọ́ nìyẹn lórí títì tẹ́ ẹ bá ti gbé sórí títì táwọn ọkọ̀ ní táyà àtàwọn ńláńlá kéékèèké tí wọ́n ń tọ̀ tẹ́ ẹ gbọ́ pé ojú omi yẹn wá bẹ́ ibi tí ó jẹrà sínú tẹ́ńjì kankan ò sì bàjẹ́ ń nítorí pé a ti gbé kó lójú ọ̀nà ọ̀la a ti gbé kó níbi tí ó ti rìnrìn ọ̀la ní tó dájú ni pé ọmọ èèyàn ń wọ́là inú ló fà tó fi jẹ́ pé gbogbo ẹni ọlọ́run tó mọ ọlà nínú ọ̀rọ̀ ọlọ́run pé tí ẹ bá ṣe léyìí ọ̀nà ọlà ni tí ẹ bá ṣe léyìí ọ̀nà ọlà ni lápèjúwe nínú kátàkárà yẹn bá ń tagi ọ̀nà ọ̀la ní èyàn ń kọ́lé òǹtalé ọ̀nà ọ̀la ní èyàn ń tasu èyàn ń tẹja èyàn ń tasọ. wọ́n tún wá ń gbọ́dọ̀ sọ pé ṣùgbọ́n ẹ má tẹ̀ mú o ẹ má tọ̀ tí o eléyìí òun kò sọ́ọ́là ń bí eléyìí òun ẹ mọ́ tẹ̀mu ẹ mọ́ tagbó ẹ mọ́ tọ́tí ẹ mọ́ ta èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni ọlọ́run odò síbi ní tọ́lọ́n pè lọ́nà ní ọ̀la ọ̀la yẹn náà yóò tún wá máa ṣòwò yẹn lọ́nà ọ̀la subhanallah ìyẹn lè máa ta igi kó sórí ibú ń kì í ṣe pé torí kó jẹ́ igi ṣùgbọ́n náà àbòsí ló fi ń tà ìyẹn lè máa talẹ̀ kì í ṣe pé torí pé ilẹ̀ jẹ́ haram ṣùgbọ́n náà àbòsí ló ń gbà ta ó lè sórí ìbọn yàtàlì kí á mọ̀ bẹ́ẹ̀ ọ̀là àtọ̀nà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbọ́yé in ló fà tá níbi sallallahu ta'ala alaihi wasallam tó fi sọ nínú hadith Abi Ruqayya Tamim ọmọ Aus Ad-Dari radiyallahu ta'ala anhu ó ní ad-dinu ẹ̀sìn Islam nasiha ni o the religion is advice ẹ̀sìn Islam ìmọ̀ràn advice ni nàṣíhà ni bójúṣe ọlọ́run ti pè é sallallahu ta'ala sallam làwọn sọ̀hábà bá wí pé liman ya Rasulullah nàṣíhà ló jẹ́ fún ta ni òjíṣẹ́ ọlọ́run wọ́n ti gbàgbọ́ yé nàṣíhà wọn àbọ̀ sọ pé kí ni jẹ́ torí wọ́n gbàgbọ́ yé wípé nínú èdè ní tó tàbá wá lò fún ọ̀rọ̀ tá à ń bá yàn sọ tá ń pè nínà sí hà yóò jẹ́ pọ́rọ̀ òdodo nǹkan míì sọ àfọlọ́n mo ti sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ Ramadan yìí náà ó ní wọ́n ní ta ló jẹ́ sí fún òjíṣẹ́ ọlọ́run wá ka nǹkan márùn-ún àkọ́kọ́ ó ní lìlá ó jẹ́ náà sí hà fún àlọ́ ó sì ṣàlàyé ní ti àwọn sàhábà gbọ́yé táwọn olùmọ̀ náà gbọ́yé ẹlẹ́ẹ̀kejì wálé rọ̀súùlì ó jẹ́ náà sílà fún rọ̀súùlẹ̀ èyí ẹni tí bá wọn sọ̀rọ̀ gangan tó ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì kìtáàbì ó jẹ́ náà fún kerim ẹlẹ́ẹ̀kẹta ni pé wálé rọ̀súùlì ó jẹ́ náà sílà fún rọ̀súùl sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ tọ́píìkì tòní tásìkò yìí lé àìmọ́tìlì mùsùlùmí ó jẹ́ náà fún àwọn tí ń darí àwọn ẹlẹ́sìn Islam ṣùgbọ́n ìlú tá a wáyé sí ìlú ẹlẹ́sìn islam kìí ṣe ìlú islam ìlú tí mùsùlùmí wà ní ẹ̀sìn islam wá jẹ́ nàìjíríà fáwọn tí ń darí ẹlẹ́ẹ̀karùn-ún wà á mọ́tì yìí ó jẹ́ nàìjíríà fún gbogbo àgbáríjọ mùsùlùmí ayé pátápátá pẹ̀lú gbogbo àwọn tá a jọ bára wa láwùjọ tá a jọ ń gbé níbi tí mo bá dé yìí nìsín ẹ dákun ta lọ̀rọ̀ ọlọ́wọ̀n á ní lọ sọ́dọ̀ ẹ̀ torí kò sẹ́nìkan tó kù láyé mọ́ nísìn pẹ̀lú gbogbo tó jù sí ọlọ́run bá kàkalẹ̀ tọrọ ọlọ́run ní lọ sọ́dọ̀ ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ó sì lọ sọ́dọ̀ wọn torí kí wọ́n lè sórí rẹ̀ yàtọ̀ kìyàmà ẹ̀yin olùgbọ́ mi ń luru ìlàsì yàsì yìí na nàìjírí yìí ẹ ṣàkíyèsí ìdarí lórílẹ̀-èdè wa àwọn tí ń darí wa ń bùkátà ọ̀rọ̀ ọlọ́run wàláhìí orílẹ̀-èdè ibi tí wọ́n ti ń ṣe níwọ̀nba ìtagbára wọn mọ lápèjúwe ibi ìpìlẹ̀ ẹ̀sìn wa táwọn ìmáàmù bá bọ́ sórí kótúbà ìlàjì ìlàjì ìṣẹ́jú tí wọ́n lò kótúbà ẹ̀bẹ̀rọ ọlọ́run ẹ̀sìn ọmọ tọ́pìkì tó ohun tí wọ́n fẹ́ sọ ó mú afáwọn èèyàn ìlàjì tó kù wọ́n fi ṣàdúrà fún àwọn olórí ọlọ́run gáàdì wọn ọlọ́run tún wọn ṣe ọlọ́run ṣàánú wọn má jẹ́ kó ń ṣiṣe má jẹ́ kó ń dàwó má jẹ́ kó ń ṣubú ọlọ́run fàánú wọn síwá lójú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí àwọn yóò máa ṣe àmín àmín àmín títà fi gbé sọ́lá tó dúró nínú kútùbà tí wọ́n sì ṣe náà ọ̀yí tó jẹ́ náà sí àtàwọn olórí náà ti lọ bá wọn bẹ̀ tóra wọn náà ń bọ̀ láwùjọ wa ń bí àwọn èèyàn bá wọn lórí sòdodo ọ̀rọ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn advisers tí wọ́n fi sáwọn ọ́fíìsì bẹ̀rẹ̀ látòrí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń jẹ lábẹ́ ìjọba àwọn tí ìjọba bá rí àwọn tẹ́ ẹ bá ṣàkíyèsí eléyìí tó wọ́pọ̀ jù àlè sọ sánpáná pé kò sẹ́ni tí ń bá ìjọba sọ̀dodo ọ̀rọ̀ tó jẹ́ tọlọ́hun pé mò ń bá wọn sọ̀rọ̀ torí tọlọ́hun torí orí ayé àtàlìkẹ́ àmà àlè sọ sánpáná pé kò sí ṣùgbọ́n kò wọ́pọ̀ nù ẹni tí ń jẹ lábẹ́ ìjọba gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ èèyàn ìjọba ti ń bùkátà bẹ́ẹ̀ tíjọba ọ̀bá mọ̀ pé káwọn tọ àwọn olùmọ̀ lọ pé ẹ là wá lọ́yẹ ẹ fún wa mọ̀ràn ìgbésẹ̀ tá a fẹ́ gbé nì olùmọ̀ ti mọ̀ pé dájúdájú ojúṣe òun ni láwùjọ ibi tó ń wà ọlọ́run sì ti gáàdì wa látàdọ̀ ànábì sallallahu alaihi pé ó dò ila sabili rabbika bil hikmati wal mau'izati hasana tábà bá wọn sọ̀rọ̀ á pẹ̀lú wisdom pẹ̀lú òye ni mo máa ń pàkíyèsí gbogbo àwọn tí mo bá ìjọba sọ̀rọ̀ sí pé èkó sì pé ìlú tó tòrò náà ìjọba ń ṣe aráàlú bẹ̀ ìlú tó tòrò wọ́n ń ṣe àníbi sallallahu ta'ala sallam mo ní káwọn èèyàn gbogbo àwọn ọ̀dọ́ tá a kéwú ká lọ wo kútùbù alìkútùbù síta tó gbajúmọ̀ nínú kútùbù alahadith káwọn lọ wo kìtàbù ìmọ̀ràn àkọsílẹ̀ nípa bá a ti ń gọ́vàn kìtàbù ìmọ̀ràn nínú gbogbo àwọn tíra yẹn lọ́ndà àwọn lọ́ndà búùkù yẹn káwá lọ́mọ ka àbòsí àwọn olórí àtìlera tán mọ́ fi kan aráàlú táwọn sàhábà ń béèrè pé táwọn olórí wa ànábì kọ́ ni ó sàbòsí yẹn fún wọn pé tí ò bá sànábì mọ́ táwọn olórí wa tán bá ṣe báyìí tán bá ṣe báyìí tán bá ṣe báyìí ìjọ kan tí mò ń ka bóyá sọ̀rọ̀ Bukhari àbí sọ̀rọ̀ Muslim àwọn sàhábà wọ́n fẹ́ béèrè débi pé kánábì sọ pé ẹ dà wọ́n lágbo náà ni ànábì ò sọ bẹ́ẹ̀ tí wọ́n bá kó nǹkan jẹ tán kọ́ torí nígbà tí mò ń rìfà sí book sẹ̀pẹ́ tó bá gbọ́ tó nìkan fi hàn pé yóò lọ kà yóò lọ wò translation wà in English ni mo fi sọ pé ibi tó jù sí Ọlọ́run ti ń sọ̀rọ̀ nílẹ̀ mímọ́ wọ́n ń ṣe aráàlú bó ti òkè wọ́n ṣe dáadáa sílùú tó wọ́n ṣe aráàlú ànábì wa ń sọ fún wọn pé àlékún bisámọ́yìn wà tọ̀wà ẹ gbọ́ sí wọn lẹ́nu ẹ tẹ̀lé wọn ẹ gbọ́ sí wọn lẹ́nu ẹ tẹ̀lé wọn tẹ́ bá kó nǹkan tán kọ́ tẹ́ bá tàbò sí kọ́ tẹ́ bá ṣe báyìí kọ́ ẹ gbọ́ sí wọn ẹ tẹ̀lé wọn ó wá nǹkan tó lágbára o ó ní hátà tájìdì olùkó fọ̀rọ̀ bá wá hà títí tó fi sọ pé kò sí ti jẹ́sìn ọlọ́run lórí ilẹ̀ mọ́ gbogbo yín gbọ́dọ̀ di kèfèrí tí wọ́n sì fọ́ọ̀sì yín lórí ẹ̀ àjẹpẹ́ abẹ́ pẹ̀lú òpè yín ju orí òpè ló ń gbà yẹn torí kò kò sóore mọ́ fẹ́ẹ̀yàn tó wà láyé tí ò rí ìsìláàmù sí mọ́ tó yẹ pé ó fọ́ọ̀sì ẹ̀ láti má sí ìsìláàmù mọ́ tó bá dé séèjì yẹn èèyàn lè fara ya kí ẹ wá gbàgbẹ́ lọ àlùkìámọ́ pọ̀tí wọn bá dé séèjì yẹn kódà àwọn náà wá mọ́sálásí àti wá níjọ jẹ́ friend àṣẹ nímọ̀nà tá a gbà pé wọ́n ṣàkíyèsí ààrẹ mo ti kírun mo ti pẹ̀lú ààrẹ ní Àbújá number one season àwọn gọ́vùnà náà wà ká wá sọ àwọn tí ń bẹ lábẹ́ wọn mínísítà sẹ́nétọ̀ àwa ló kù ká mọ ọ̀nà tá a gbà bá wọn sọ̀rọ̀ ànábì sallallahu ta'ala ó ní nínú sábàbí oríire wọn kábàámọ̀ sọ̀rọ̀ ọlọ́run wọ́n létí tìta wọ́n ní tinú tó bá jẹ́ pé ibi tí wọ́n ti máa ń gbé àwọn èèyàn nílùú òyìnbó ní àbílẹ̀ lárúbáwá níbi àìmọ̀ dáwà methodology tó bá jẹ́ pé bí tí ti máa ń gbé wọn ni àfa ò ní tó nǹkan mọ́ lórílẹ̀‐èdè yìí àfa tí ó sẹ́kù lórí rẹ̀ ò ní tó nǹkan mọ́ èyí tí wọ́n bá ti yọ ẹ̀mí lọ́rùn ẹ̀ yóò sì wà láhàámọ́ gbére dáwà ní method dáwà gan-an ló jẹ́ kí ẹlòmíín níjọba sórí kunkun dáwà tí wọn ò fi àgbékalẹ̀ rẹ̀ sí bó ti tọ́ bó ti yẹ nínú ẹ̀sìn inú sọ̀pọ̀lọpọ̀ kódà ẹni tí ò sí ìjọba tí a máa bá ti pè é ní wáàsí gbogbogbò wáàsí òràn a máa bá ti fún ní personal contact a máa bá ti fi wà pé inú jẹ́ kọ́kàn ó pọ̀ wàláì láàrin dáwà ní method ọ̀dọ̀ ànábì láti ti jogun gbogbo ẹ̀ ṣùgbọ́n kí n mọ́ kó lórí ibi tí mò ń lọ bá a bá bá wọn ṣé dandan ni ká gbàjọba káyé tó dáa wàláì ọ̀rọ̀ lè tún wọn ṣe ẹ̀rí pé mò ń fọlọ́n búra wọ́n létí tinú wọ́n sì ní tìta tó bá jẹ́ pé èèyàn tí ò wúlò mọ́ tí ò sọ́pọlọ kò sójú inú mọ́ kò sí tìta kò sí tinú kò sí tìta wọ́n níyàn lóye wọ́n ní kó lọ tọ́jú ààrẹ ni but àwọn tí wọ́n ń ṣèjọba báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣàkíyèsí pé democracy ni wọ́n sọ pé wọ́n ń ṣe but wọ́n máa ń ránró ní ibi tá a sọ pé kán bẹ̀rù ọlọ́run bá nìyẹn ọ̀kan gbòógì nìyẹn wọ́n máa ń ránró ní ọ̀nà wo ẹ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣẹ́tìjọba kan bá ń ṣe lọ tó bá yẹ lè kúrò lórí àlééfà iṣẹ́ yẹn ò jẹ́ àpẹẹrẹ kò sí ire kò sí iye bílíọ̀nù náírà àbí dọ́là tí wọ́n lè ti ná síbẹ̀ yóò bàjẹ́ ni èmi ò rúwẹ̀ lẹ́ lábáwá tìlú òyìnbó èyí tí mo gbé rínú àwọn ìlú yẹn bẹ́ẹ̀ èyí tí mo gbàbẹ̀ kọjá rí wà ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì èmi ò rí tí àwọn ẹgbẹ́ tí mo kọ̀ǹtẹ́sì tí wọ́n fẹ́ ṣèjọba wọ́n ń lọ bíi méjì mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ nílùú òyìnbó níbi tí wọ́n ti ń lo ìjọba tí èyí ṣe ti ìjọba tọlọ́badé tí èyí sì ṣe toníkùn níbi tí wọ́n ti ń ṣe transition pé lo tiẹ̀ tán kẹ́rin kẹ́lòmí ò wá bẹ́ẹ̀ èmi ò rí ibi tẹ́gbẹ́ kan ti wọlé tí wọ́n wá dá àwọn ẹgbẹ́ míì lóró pé wọ́n ní sí ọ̀nà bẹ̀ wọ́n ní sí títì bẹ̀ iná bẹ̀ ò ní tàn constituency bẹ̀ ò ní dáa kò ní rọrùn kò ní dẹrùn bẹ́ẹ̀ bá tọ gbogbo ìlú wọn látòkè délẹ̀ ẹ sì gbẹgbẹ́ kan náà ní tẹ́gbẹ́ kan bá ti wọlé gbogbo ìlú yẹn ni wọ́n ṣe níbí wọ́n wà dẹrunra wọ́n wà gẹ́gùn oró kalẹ̀ pé ọwọ́ wa náà fẹ́ tẹ́kùdà ẹ̀yin ló jẹ bàbá ńlá yà ibi tí Yorùbá sì ti sọ̀rọ̀ tó dáa wọ́n níbi tí erin àti kíní ibi tí kíní ti jà tí wọ́n máa wí pé kókó ọbẹ̀ yóò mi ò rántí ẹ̀ dáadáa lásìkò yìí yóò fi ara gbá tí aráàlú fara gbá tí aráàlú fi ara gbá lórí pé ẹgbẹ́ kan ó poró ẹgbẹ́ kan sínú ọ̀gá kan ó poró ọ̀gá gè sínú inú gbogbo òṣòro tí ń bẹ lórílẹ̀‐èdè inú òjò síná inú òjò sí títì inú òjò sí ẹ̀kọ́ tó pegedé a ní bùkátà sí ká pé àwọn tí wọ́n ń sọ lórí wa sí pẹ̀lú tùbínùbí kódà láyà ní bukata káfàdó àràn wọn lọ́wọ́ anábì sallallahu ó dákọ wọn ó sọ̀rọ̀ wọn níbi àwọn táàmù bá sọ̀rọ̀ ọ̀kan nínú wọn náà ni àwọn àwọn sì kò mí kìí sọ bá kó dáadáa àti ká kó náà Abubakar rọ́dí Allah ta'ala àní ńgbà tó di khalifa ó ní nìkan rí wùlí tó àlékún lẹ́yìn ànábì sallallahu ta'ala sallam àléfà àkọ́kọ́ nìyẹn ó ní wọ́n fi mí so lórí yín torí kéèké kò sí òun ló gbé rẹ̀ síbẹ̀ wala astu bi khairikum èmi sì kọ́ ni mo lóore jù nù olùbẹ̀rẹ̀ ọlọ́run ó ń bẹ nù yín ó ń bẹ nù ẹni tó náà bá dé tó bá pẹ́ tó bá dépò yìí òun náà ó ṣe é ó ní kọ́lí tó fi lè ṣe é ó pọ̀ nù yín tí n bá ṣe dáadáa ẹ kún mi lọ́wọ́ tí n bá ṣe kejì ẹ pè mí sákèésì tí n bá tẹ bá ra ìdá mi ẹ pè mí sákèésì. nínú àwọn ọ̀nà tá a mọ̀ ń gbà pé àwọn tí wọ́n ń sọ àná sí àlàyé mọ́tìlì mùsùlùmí àbí gbogbo àwọn tí ń jẹ́ àyímọ̀ nígbà tí mo sọ pé kìí ṣe ìlú ìsìláàmù la wà nàṣírà tí wọ́n mọ̀ bá wọn tó bá jẹ́ ìlú ìsìláàmù nàṣírà yìí náà là á mọ̀ ṣe fáwọn tí ń sọ lórí wa náà ní ìsìn mùsùlùmí bẹ́ẹ̀ nu wọn tí ìsìn mùsùlùmí wà nù wọn àkọ́kọ́ ni hóbò sọ̀lá ìhìn àmọ́ nífẹ̀ẹ́ kí wọ́n ṣàṣeyọrí ọ̀pọ̀lọpọ̀ ò ṣe tán kíjọba ṣàṣeyọrí o ọ̀pọ̀lọpọ̀ ò ṣe tán kíjọba ṣàṣeyọrí nínú àwọn tí ń bájọba ṣèjọba àtàwọn aráàlú tí wọ́n súnmọ́ wọn wọ́n máa ń fẹ́ nínú oró tí wọ́n máa ń rán ni pé kò lè kò lè àchífù tó bá àchífù wọ́n sọ pé ó ṣe dájú tí wà lọ ẹ̀jẹ̀ abasẹ́ jẹ́ wọ́n ń ṣèpàdé ẹ̀ o wọ́n ń ṣe ìpàdé ẹ̀ tí ó bá di wípé ẹni tí ń ṣèjọba tó láníyàn dáadáa tó bá fẹ́ tọpinpin jù wọ́n ní ẹ̀jẹ̀ kókó ń bẹ̀ kẹ́lómi ìbọn ọbẹ̀ ń gbà yẹn tí ó bá ti jókòó ara ẹ̀ jẹ́ ẹ̀ torí pé nínú fíìdì tẹ́mi wà àgbẹ̀ lèmi àgbẹ̀ ní sì máa wù mí kí n pera mi tí wọ́n ti ń béèrè pé kí ni iṣẹ́ mi tó ti pé mo tún jólùkọ́ wọ́n wá ń sọ bílíọ̀n wọ́n ń sọ bílíọ̀n tíjọba ti ná mo ní bílíọ̀n náírà àbí bó bá tẹ̀ jẹ́ náírà ká má ti sọ̀rọ̀ dọ́là mo ní ṣé lórílẹ̀‐èdè náà tí bílíọ̀n tíjọba ti ná fún iṣẹ́ ọ̀gbìn mo níbo làwọn oko yẹn wà láwọn yẹn bá dákẹ́ oko tó jẹ́ tìjọba àpapọ̀ àbí ti stéètì àbí ti individual àtàn ná bílíọ̀n yẹn sí where are they àwọn bá di wò mí wọ ẹnìkan ò tí fún mi lé sí ìdòní tí mo ń sọ̀rọ̀ yìí owó yẹn sì jáde bóyá ó ṣeé ṣe mo máa ń wò pé ìjọba náà ṣe wá sọ pínpín kíní kan bílíọ̀n kíní kan bílíọ̀n níbo la fẹ́ ta gbogbo èrè oko yẹn sí oko dà sérè ẹ̀ ti ṣé ó ti tó adrẹ́sì tàbí ó ti tó kí òjò bá wá rí kọ́fà yìí pé ah, ẹnìkan tó ti sàrẹ́ rí àbẹ́ni tó ṣe mínísà rí àbẹ́ni tó ṣe kíní kan rí àwọn ni wọ́n pín àbẹ́ni tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ogun ti dénú ó wá kó bí wọ́n ṣe sọ pàǹpá pé wọ́n á fẹ́ tọ́ pínpín wáyé wò tí ó bá ti giligili ẹ̀ bá ti wá ń pọ̀ jù ẹ̀já gbàdánù o eléyìí òun ní ìsìn nọ́mbà wá yẹn kò sí nínú àwùjọ yìí húbù sọ̀lá ìhìn ká nífẹ̀ẹ́ kíjọba ṣàṣeyọrí kò sí ẹlẹ́ẹ̀kejì ta'atuhum bil ma'ruf tí wọ́n bá dábàá dáadáa kí láà ní sọ́pọ́ọ̀tì wọn sí kí láà ní sọ́pọ́ọ̀tì wọn sí káwá wò pé n tán sọ ìdá o but ẹ jẹ́ ká gbégbá báyìí ẹ jẹ́ fún lápèjúwe níbi fíìdì tẹ́mi wà wọ́n ti sọ̀rọ̀ wípé nígbà tí ẹran ń da gbogbo àwọn àgbẹ̀ láàmú ìdú tí wọn bá sì ti rí ojútùú sí jíjẹ mímu subhanallah tán dìpẹ́ndì lórí àwọn kan pé oúnjẹ wọn làá máa rà ilé yẹn ò lè gòkè kìí ṣe jíjẹ mímu nìkan nìṣòro wọn ò jẹ padà bẹ́ẹ̀ náà nílùú tí gbogbo ìlú tí gbogbo mímu jíjẹ mímu wọn bá ti rọrùn ìrọ̀rùn yóò ní positive effect lára gbogbo ọ̀pọ̀lọpọ̀ kan míì àwa ah, oye ó yẹ ká síbi kan o mo wọ́n bá àwọn èèyàn léèrè nígbà tí wọ́n lọ tán pé ànígbà ànífẹ́ ànígbà ìlú òyìnbó àtìlẹ̀ lárúbáwá ọpọlọpọ àwọn ìlú ìmọ̀ lẹ́ran ju nàìjíríà lọ mo ń pè àwọn èèyàn nílùú òyìnbó tí bọ́n ṣe ń èyí tó wá lẹ́nu wọn mo ń bi léèrè mo tún ti bẹ́ẹ̀ nìkan nínú ọmọdọ́ọ̀nì tó ẹ̀sẹ̀ padà nínú ìdó ti ṣiṣẹ́ ní ẹ̀gbọ́n ló jẹ́ fún àmọ́ ní ah, ṣé bí wọ́n ṣe ń daran òun náà tún wálé àtúnjọ lọ fíléèjì ó tó ráwọn màlúù tí wọ́n mú wọnú òkú àwọn olóko ló wá ń ṣàlàyé bó wọ́n ti ń ṣe ní Australia bẹ́ẹ̀ náà nílùú mi bẹ́ẹ̀ lamẹ́ríkà bẹ́ẹ̀ ni àwọn bẹ́ẹ̀ nílẹ̀ lọ́báwá tẹ́mi gbé èmi ò rí ibi tán ti ń da àtẹ̀gbọ́sílẹ̀ rẹ́báwá kò sí kókó tẹ́rin ó jẹ dẹ́sáàtì tiwọn bọ̀tí ibi tí kókó wà náà wọn àdá màálùú láti bá yá àwọn èèyàn jẹ́ ọ̀rọ̀ yẹn awuyewuye lọ ló bá di pé ó bá dá ìdáhùn <laughs> bóyá níjọba náà bá wọ̀ pé wo bẹ́ẹ̀ lè jẹ ẹni tí ń dáko gan ẹjẹ́ ẹjẹ́ mọ́ko a máa nífẹ̀ẹ́ wọn níbi tí wọ́n bá dá lábàá tó dáa káwájọ gbọ́pọlọ kalẹ̀ bó láti ṣe tó succeed ọ̀kanu àfatákò nínú ẹ̀ a máa ràn wọ́n lọ́wọ́ tó jọ ẹlẹ́ẹ̀kejì yẹn náà lórí dáadáa wà ádámù máa fi àtìhìn àní máa yapa wọn tó jẹ́ pé ìbínú inú fùfù láti máa yapa wọn bí ká wọlé bí ká dáná sun bí ká pààyàn àní máa ṣèyẹn ẹ wòlí tí wọ́n ti ń jagun lọ́wọ́lọ́wọ́ báyìí tógun bá parí lọ́la àfikọ́ pọ̀lọpọ̀ orílẹ̀-èdè yá wọn lówó àbí kan bù wọn tó bá tẹ̀ tún yá wọn ní gbèsè yẹn gbèsè náà ló fẹ́ bá lóun yẹn jẹ́ padà àti san gbèsè ló fẹ́ bá lóun jẹ́ padà ní tó ti bàjẹ́ àwa náà àwa àtìsán àwa àfọwọ́ ara wa bá nǹkan yẹn jẹ́ ni mo sọ pé àwọn tí wọ́n mọ̀ wà ní kinní wọ̀nyí mọ̀ sí alágàn náà ọpọlọ wọn mọ̀ tí ìdàrú ọ̀rọ̀ ọlọ́run mọ̀ lè tún wọn ṣe téèyàn kan bá sọ pé nàìjíríà ò lè dáa mọ́ dònídọ̀la tààtúnṣe wá sí i èmi ó máa wo onítọ̀hún sí pé ọ̀kan náà àwọn tí ń bàjẹ́ ni àbí tó ní pílánà àti bàjẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ìṣẹ́ ọlọ́run jẹ́ kémi mọ̀ kò jẹ́ kémi gbàgbọ́ wípé àwùjọ kan ò lè dáa because sánmà abẹ ò fàyà ilẹ̀ abẹ ò rí ọlọ́run ò sẹ́ndì àwọn àlùjànnú sí wa pé káwọn mìwá kálókáló kí ló bàjẹ́ táwọn sọ pé kò lè dáa sí báwo èèyàn yìí ni báwo yẹn ṣe tẹnu mọ́ ọlọ́pàá tó ọlọ́pàá òdà ọlọ́pàá òdà ọlọ́pàá kìí ṣe mọ́ ọlọ́pàá yìí káàánú ọlọ́run bá dé tọ́lọ́run bá ní túnjọba ṣe kò ní ìdí kan bọ́ sọ́lẹ̀ tí wọ́n fi dá mo ṣe lẹ́tọ̀ kan nínú Ramadan yìí ipe òfin wa wọ́n kọ́lẹ̀ ni wọ́n lò mọ́ ẹni kékeré ní faragbá ẹni láti mọ̀ pé òun ní problem tó bá jẹ́ wípé kì í ṣe bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò ní dáa ní lọ́lá túláàsì kódà tó bá láború sínú yóò pàború ẹ̀ yóò tọwọ́ àbúrú ẹ̀ bọlẹ̀ lọ́dọ̀ ààrẹ because kò sẹ́ni tí ìjọba ò lè pa àwọn kan sọ fún mi láti lóyìnbó pé tẹ́ bá ti ṣòfin báyìí kódà àwọn dápọ̀ àwọn olóyìnbó kan àwọn ẹni tí ń gbọ́ mi náà mọ̀ ayé ti lu jára wọn pé òfin nílùú báyìí tó bá ṣe báyìí ìjọba ló ṣe wọ́n sì pa ẹni tó sì jẹ́ service personnel nínú ìjọba náà wọ́n pa gbogbo ayé òsì nìkan ti pa láyé tá a jọ ń wà yìí ṣébi orí afẹ́ mo ti ń sọ̀rọ̀ yìí gbogbo ayé ò rí pé wọ́n ti pa ó sì ń wà nínú ìjọba bọ̀tí níbi àtẹ̀mọ́lù owó ọwọ́ ẹ̀gàn wọn ò gbà owó ọwọ́ ẹ̀gàn sẹ́wọ̀n ò gbà àbí kí wọ́n gbà díẹ̀ ń bẹ̀ òun bá mọ̀ yan padà káàkiri kò sẹ́ni tí ò lè dá a lọ́la túláàsì bó bá ṣe ológun ló sẹ̀ ẹ̀yin ológun ó tàn kó ẹ̀ṣẹ̀ pípa ẹ̀pá ọlọ́pàá ló ṣẹ̀ aráàlú ni tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ pípa ni ẹ̀pá wọ́là kún fílíkì sọ́ọ̀sì àyà tó sọ́tùl bákọ́rà ọlọ́run ní ìsẹ̀mí bẹ́tà láìpẹ́ ń bẹ fún yín níbi kẹ́ wéèsì ẹ̀mí tó bá yẹ kẹ́ wéèsì lábẹ́ òfin wọ́láhì wọ́là kún fílíkì sọ́ọ̀sì kẹ́ ẹ fẹ̀mí dí ẹ̀mí ìsẹ̀mí rẹ àyà tó ìsẹ̀mí rẹ ń bẹ fún yín bẹ́ẹ̀ bọ̀tì níbí kọ́ ibi tó ti yẹ kí kí wà tí ó lọ sọ́dọ̀ àwọn tí ń darí nìyẹn nítùbínùbí bóò ló ṣe ẹ̀ka sáyé táyé ó fi tòrò nínú àwọn ìlànà tó yẹ kí á tẹ̀lé ó nìyẹn ká mọ̀mọ̀ yapa wọn ká mọ̀mọ̀ jáde sí wọn ká bá wọn sọ̀rọ̀ ọlọ́run torí pé tán átùhùn ká tẹ̀lé wọn wájìbà ọ̀ranyàn ni wà ìjárú wà ìdọ̀làmù nínú ìjọba Islam kódà bí wọ́n bá ṣàbòsí ni mo fi sọ rìfà wá sí kìtàbù ìmọ̀ràn àkọsílẹ̀ nípa bá a ti ń so lórí tẹ́nìkan bá sọ fún wa pé ṣe bíjọba ìsìláàmù lélẹ́yìn a sọ pé the same thing náà ni léyìn bá fẹ́ jàjẹ́ kún yà ẹ farabalẹ̀ lájọ abẹ́jọba tí ì ṣe ìsìláàmù náà ẹ fi ara balẹ̀ ẹ sògbéjẹ mọ́wọ́ ẹ mọ bá a ti máa bá nílò lábẹ́ òfin tọlọ́hun tó lórí ìbá mùsùlùmí agbọ́dọ̀ mọ́ torí tẹ bá tẹ bá fọn mú ó ṣeé ṣe kó mọ̀ sẹ̀kẹ́ nìkan mọ́ lórí ilẹ̀ nu yìí o àwọn kan ti ṣe bẹ́ẹ̀ tó yẹ fẹ́ni tó sẹ́kù tí ò bá lásìgbò yẹn lọ àlìkíámọ̀ ó sọ gbé jẹ́ mọ́wọ́ padà náà ni o èyí jáde sí wọn túláàsì àmọ́ bá wọn sọ̀rọ̀ ọlọ́run àmọ́ wọn ṣàdúrà fún wọn ẹwà ṣépèlé yàláyà wọn ẹṣépèlé baba ńlá baba wọn ẹni ọmọ wọn ò ní rí bá ti ṣe wọn sì ń gbọ́ wọn ti sọ pé ẹ lọ gbé wọn wá wọ́n mú gbogbo ẹ̀ for granted nílùú míì ọlọ́pàá ó gbà á